sọ pé mo máa rí lágbájá fún ọ tó o ní rárá ẹ rí lágbájá kí ló kù tí màá ṣe màá méjì àlẹ́gbẹ̀ntì fún pàdé yìí nì ẹnu kí n dè lọ́wọ́ lágbájá ọdún bàbá yìí ọjọ́ ọ̀nà ń bọ̀ ọ̀n bọ̀ lọ́la mi sí kò ti dáa ẹ̀yin tí ẹ ní lè rí lágbájá ẹ máa bọ̀ ẹ dọ́kọ̀ ọ̀fẹ́ mi ẹnu kó sì dé kásìtọ̀ gbà pé lódodo mo máa ń rí lágbájá gbogbo àwọn tí ń sọ pé àwọn rí ànábì lẹ́yìn ikú rẹ̀ kò sẹ́ni kankan nínú wọn tó ṣe bẹ́ẹ̀ lọ́la rí ànábì lójú oorun ìtumọ̀ pé kọ́ máa padà rí lójú ayé ìtumọ̀ kejì fún òun ni pé aláyẹ máa di òdodo fún nígbò ní àlùjànnà ìtumọ̀ kẹta anáwó yàrá òfìlẹ́ àfirọ́ ruyatan khaso filikulu bi minihu ka usuli shafaati òun ni pé ẹ bá lọ́la rí òbí sí ọlọ́run tánẹ́bì náà máa padà rí òun ní ojú ayé ìyẹn túmọ̀ sí pé ó máa rí ní ọ̀run ní kan tó jẹ́ ti ẹ̀ṣà níbi bí ó ti súnmọ́ ìṣẹ́ ọlọ́run àti bí ìsìnkú ìjísí ọlọ́run ṣe ṣẹlẹ̀ fún onítọ̀hún wà náà wò záàlìkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ́rí mùsùlùmí ibẹ̀ ni ọ̀rọ̀ yẹn ti wá lóyún ọ̀rọ̀ yẹn ti wá volume fifteen page twenty six now àbáwá ni wà náà yàtà àrọ̀ ọ̀dùn máa dàkárà ọ̀hún náwá wí fìlìkọ́ọ̀lì àwọn máa máa àǹkárà ọ̀hún ọ̀rọ̀ tí náà wá wí sọ nínú àkọ́kọ́ rẹ̀ àdìsí yẹn bá ẹni tí ó bá ànẹ́bí lògbà ní bá wí kò bá ẹlòmíràn wí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí náà wá wí sọ yẹn kò mà tako ọ̀rọ̀ tí áfíìsù mà tako tí áfíìsù ibùdó ajáde tí òun sọ pé kí áfíìsù sọ tiẹ̀. hafiz tó ní àwọn kan nínú àwọn ẹni rẹ wọ́n ti sọ ọ̀rọ̀ tó yàtọ̀ sí ọ̀rọ̀ àwọn yòókù o pẹ̀lú bí wọ́n ṣe gbà pé àwọn fojú rí ànẹ́bí lẹ́yìn ikú rẹ̀ lójú ayé náà wọ́n lọ́rọ̀ yóò dákúra wọn o wọ́n nítorí pé wàmẹ́ àgàrà wulẹ̀ hafiz inama huwa liman zaama ruya hakikatan ba'da wafati sallallahu alaihi wasallam ntí afisu ń sọ pé kò ní bẹ́ẹ̀ òun ni ẹ ń bá lérò pé tàbí ẹ ń bá sọ pé òun rí ànábì ní ti pàápàá lẹ́yìn ikú rẹ̀ ṣùgbọ́n tí náà wá wí sọ ni pé ẹ ń bá lálà òun rí ànábì nígbà tánàbí ò tí ì kú yàtọ̀ bẹ́ẹ̀ láàrin méjèèjì ẹnìkan lálà rí ànábì anabi o si kun ba na garanti ba ko ti yọrọ anabi ko ko la ye ẹntọmọla na ri anabi lẹ́yìn kana ebi ti ku kò lè ra anabi ilé ayé ma o kò lè rí ilé ayé ma ọ̀run ni kọ́má rẹ̀ sí abúlé àbáàsì kúrútù bí òun náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí o rọ́dán aláàmọ̀nkọ́ọ̀dà bẹ̀rù yàtì sallallahu alaihi wasallam yàtọ̀ lọ ó sọ̀rọ̀ láti fi dá padà fún ẹni tó bá sọ pé òun rí ànẹ́bí lójú ayé lẹ́yìn ikú rẹ̀ wàhálà lódìrí wàhálà lódìrà fàṣáájú bí àwa bí àwa ìlìlẹ̀ òkú kúrútù yìí fẹ́wàá kúrútù bẹ̀rẹ̀ wáyé màmú lọ ó ní sẹ́ni ẹ bá sọ pé òun rí ànẹ́bí lẹ́yìn ikú rẹ̀ lójú ayé ọlọ́ yẹ kí àwọn tí làákàyè wọn gan ọ̀gá tí ìgbégbó orókè ọyẹ kí wọn mọ̀ pé ọpọlọ ń ti ti bàjẹ́ ló fi ń sọ fún òun rí àdébí lẹ́yìn ikú rẹ̀ lójú ayé wàyẹ̀rì zàmàlẹ́ yìí àyàrá àhàdùn ilá ara sòrọ́ ti ilẹ̀ ti má ta léyà ohun tí sì ń sọ yẹn ó ń túmọ̀ sí pé ó ti ń pa dandan pé ẹnìkan ò ní rí àdébí àyàfi lórí àwòrán tànẹ́bí wà lọ́jọ́ kìíní àná tó fi kú wàá yàrá ọ̀hún ra'iyani fi ani wahidin fi makanayni ohun tí ń sọ yẹn tó túmọ̀ sí pé èèyàn méjì ó máa sọ pé àwọn rí ànábì ní àsìkò kan náà láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ wà á yáyà àlè á èyí tí ń sọ yẹn kó rà nẹ́bí lẹ́yìn ikú rẹ̀ wọ́n fi ń rinlẹ̀ wípé ó tún túmọ̀ sí pé ànẹ́bí ń sẹ̀mí ilé ayé nìyẹn wàyà kúrúdù mi ń kọ́ nínú yìí wọ́n tún túmọ̀ sí gbàdẹ́bí jáde kó nu sáré rẹ̀ wàyà ń ṣe fìlà àsìmá wọ́n túmọ̀ sí gbàdẹ́bí ọ̀rìn káàkiri inú ọjà wàyùkọ́ tí kò náà sà ó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ wàyùkọ́ tí kò àwọn ènìyàn sì bá wọn sọ̀rọ̀ wàyà ń zàmì dáníka àyàkùnúwa kọ̀bùrú mi ń jásà nìyí. ẹ bá sọ pé òun rẹ̀ lẹ́bi lẹ́yìn ikú rẹ̀ lójú ayé ó ti ń sọ ní kúláàsì pé ànábì kúrò pẹ̀lú bọ́dì rẹ̀ nínú sàárè rẹ̀ torí pé kò ní wà ló sàárè pẹ̀lú bọ́dì kẹ́ẹ̀tú máa rí káàkiri ayé pẹ̀lú bọ́dì wàlẹ̀ ayélujára ọ̀fẹ́ ìkọ́bìrì nínú ṣe. ó ti túmọ̀ sí pé ó jáde pátápátá kúrò nínú sàárè rẹ̀ tí nǹkan kò ń bẹ̀ máa fàyùzáàrù mọ̀jára lórí kọ́mù gbogbo àwọn tí wàá lọ sí àbẹ̀wò sísàárẹ̀ àrẹ́bí mẹ́tẹ́lẹ̀ lójoojúmọ́ tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tòwútòwú tọ̀sántọ̀sán gbogbo ojoojúmọ́ gbogbo ọ̀sẹ̀ gbogbo oṣù gbogbo ọdún ni èrò ń lọ ṣe ń múra ní Saudi tó ẹ̀yin tẹ́ ẹlẹ́rìí ní òde ẹlẹ́rìí bẹ̀rẹ̀ tó yìí tẹ́ sọ́ni sí ni pé ẹni àlejò sínú sàárè àwọn ẹ̀rẹ́ sì bẹ̀ẹ́ wò wọ́n ń sálámà sí i wọ́n sálí máa la àgọ́ ibì wọ́n sálámọ̀ sí òfurufú gbádá ẹ̀rí sígbà pé yóò máa dáhùn sálámọ̀ wa padà tó kò sí bẹ́ẹ̀ ní ìsìn ó ti wá kí wọ́n lé àbí bí wọ́n ṣe sọ pé bí ọmọ ìyá rẹ̀ ń lẹ́sùn náà wọn náà lọ́ọ́ rí bòmí ẹ sì kọ́ lẹ́nu ẹ̀ tẹ́ ẹ̀ rí yàtọ̀ òjá ìsùn náà yúrọ̀ fìlà ìwọ̀n náà máa ń sáàlì àkọ́tì àná àkíkọ́tì ìdígé ìkọ́bìrì yìí. ìdẹ́ ìsọ ní ìsìn ni pé ọ̀rọ̀ ọ̀rùn láti máa rí ànábì lóru àti lọ́sàn-án pẹ̀lú bí àkókò ṣe ń tẹ̀léra wọn tó so mọ́ra wọn lórí pàápàá bá nẹ́bí ṣe wà láì sí tó wà lóṣà lẹ́yìn rẹ̀ nígbà tí ń bẹ láyé gan-an sẹ́nìkan náà lóòrán lẹ́yìn mọ́sálásí kẹ́nìkan tó wà tó pàdé ẹ̀ lọ́ta nígbà tí mo bẹ láyé gbẹ tó dájú sẹ́ni kan máa ní òrán ẹbí nínú ilé sẹ́ni bí àwọn àgbẹ̀lú àwọn ẹ̀wọ́ ẹ̀ nínú ilé kí sàbẹ̀ kan tó ní òrán ẹbí mọ́ṣáláṣí. ṣọ́ọ̀bù bá dá sí pé lẹ́yìn ikú rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ lẹ́rọ àmọ́rin káàkiri ẹgbẹ̀ẹgbẹ̀rún àwọn èèyàn àmọ́rin wọ́n rí táwùlà wọ́n rí sìnìgà wọ́n rí nílẹ̀ haúsá wọ́n rí nílẹ̀ yorùbá tó fi bàbá wọn jẹ ẹgbẹ́ jáde wa ẹran tẹ̀ ń sọ yìí dáadáa o ọ̀nà kò làákàyè o wọ́n ní ká bẹ sàárẹ̀ àrẹ níwò ànẹ́bí sọ́nà ọ̀rọ̀ kan pé ilé òní jẹ ẹran ara àwọn àwọn ànẹ́bí ọlọ́run nínú ọ̀rọ̀ mi ọlọ́dẹ́gbàdún sí òun lòun sì máa dáhùn sálámà padà àmọ́ náà ní gbọ́ sùdá àdáde kú àwọn yá máa bẹ òfin bádáwò ọ̀rọ̀ tí áfíìsù gbé wá nìyẹn nínú fátìmù ìbáraẹni.